الحمد لله يا ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل àtọ̀là fún àníwá Muhammad kí ọlọ́run bá ń kọ́ máa bá nàbí ní òní ìyàjọ́ kejìlélógún oṣù kìíní ìyẹn oṣù Muharram ọ̀sìn five Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum assalam. pẹ̀lú àánú ọlọ́run ọba a máa tẹ̀síwájú nínú kìtàbù ṣàmáyé ìyá bí tàdé òun náà ní ọ̀rọ̀ tó wá nípa àtìmá Rasulullahi sallallahu alaihi wa alihi wa sallam àwọn orúkọ tó jù sí ọlọ́run ọba ń jẹ́ àsorúkọ ànẹ́bí pọ̀ ìyẹn lè lórúkọ tó pọ̀ báwa náà ṣe máa ń gba owó kan láwùjọ wa bí báyìí ìjọ tí wọ́n bá bí yẹn wọ́n lè sọ yẹn láwọn orúkọ kan yóò jẹ ọ̀kan lọ lẹ́yìn bá tún dàgbà àwọn orúkọ míì tún lè tún jẹyọ jáde lára yẹn. bí ẹni tí wọn ò bí ní olùkọ́ kọ́kọ́ra dolùkọ́ náà kó ti dorúkọ fún ẹni tí wọn ò bí ní dráìfà ẹni tí wọn akọ ẹni tí ńgbà tí wọn bí wọn kọ lọ pé dráìfà lọmọ yìí o wọn dàbí bàbá rẹ bá wọn akọ tó padà wá dẹni tí wọn akọ orúkọ ni bí mọlémọlé táwọn ṣiṣẹ́ àpòyè tí wọn máa ń gbé fáwọn èèyàn bí kéèyàn dọba tó gómìnà bí kí èèyàn tún kẹ́kọ̀ọ́ tún kan òkè dọ́kítọ́rì wọ́n máa sọ pé dọ́kítọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí orúkọ ni kọ̀ọ̀bá àjẹ orúkọ tó dáa kọ̀ọ̀bá àjẹ èyí tí ò dáa òun lọ fà àwọn èèyàn fi máa ń bẹ lọ́hùn wípé ọmọ ìyá à ń sọ lé tẹ́lẹ̀ nìyí ẹ̀yà ńgbà tó bá ti jọ́ kéde bó ti wà nínú hadithi yìí pé yàáfù anil mawludi ìyá ọmọ sàbẹ àyè ìyàfúnláfù ọ̀rọ̀ ìsàmù. ẹ ọmọ tá a bá bí wọn á fẹ́rẹ̀ fún níjọ́ kéde dẹ̀ sì máa fa wọn wọn á fi kí ni ọ á sọ lórúkọ ikọ̀ nìyẹn níjọ́ keje ni wọ́n fi máa ń bẹ lọ́hùn wípé àwọn ọ̀dà fúnlé kọ́ tó dáa ìgbà tó ń ní ọba tún padà jẹ́ kọ́ ọlọ́run jẹ́ ojú ikọ̀ tó dáa ó sàwa náà lè kọ́ tó dáa wọ́n lè máa pè yẹn ní bàbá alájí bàbá àfa bàbá àlèmọ́mù wọn ò ní pè yàn ní bàbá ọ̀daràn. èyí tó wá wá nípa asma'i rasulillahi sallallahu alayhi wa sallam nípa ibi orúkọ rẹ̀ pọ̀ orúkọ rẹ̀ pọ̀ afáwọn Jubair ibn Mut'im wọn hadith tó gbádùn dáadáa. نعم قال رسول الله صلى الله عليه وسلم ان لي اسماء ان محمد وانا حامد وانا الماحي الذي يمحو الله بي بي يعني. على كفر وانا حاشر الذي يحشر الناس على قدمي وانا وانا العاقب والعاقب الذي بعده نبي anabi sallallahu alayhi wa alayhi wa sallam wọ́n ìnàlẹ àtúmọ̀ ládájú ń bẹ fún mi àwọn orúkọ tó pọ̀ mo láwọn orúkọ tó pọ̀ anabi sallallahu alayhi wa sallam wọ́n ní ana muhammadu wọ́n ní muhammadu ni mí. wa ana ahmadu ahmadu tún ni mí ọjọ́ kan kejì orúkọ kẹta wa ana al-mahi alladhi yamhu Allahu bihi al-kufr èmi dẹ̀sí ni mọ́ọ̀hì olùparẹ́ ọlọ́run bá fi sábà bí mi pa àìnígbàgbọ́ rẹ̀ wà ánàlháṣẹ يجول jẹ́ orúkọ على èmi dání alháṣẹ kí ni tó máa háṣẹ alẹ́dẹ̀ yàṣọrọ nàṣà àlàkọ́dàmì tó yẹ kí orí gègèrè sẹ́ẹ̀mí ńlá àwọn yẹn máa máa kó jọ sí orí gègèrè sẹ́ẹ̀mí wọn làwọn yẹn ó kó jọ sí ìtumọ̀ rẹ̀ ni wípé anabi sallallahu alayhi wa sallam ọba ni ní ọjọ́ àkójọ ẹ̀yàn ọmọ kẹyàmù. wọ́n á kó àwọn èèyàn jọ àlá àsàrìhì lórí pa òjíṣẹ́ ọlọ́run yẹn ni pé lẹ́yìn ìgbà tánàbí bá ti dìde tán làwọn àyókù tó máa ti kama da akọ mọra àwọn arúgbó hadithi kan wà tọ́tọ́ yìí pé hadithi tí a ń lọ wáyé ṣàfihàn bí anabi léèrè nígbà tá anabi ní ẹnìkọ̀ọ̀kan wa máa dìde ní inú sàárè rẹ̀ lẹ́nu tó yẹ pé wọn ò ní dá dọ̀dọ̀ fún kò ní wọ́sọ̀ òhò ní gbogbo wa máa máa wà. كما بدأنا أول خلق نعيده gẹ́gẹ́ bá a ṣe dá bá a ṣe dá àkọ́kọ́ ẹ̀dá tó yẹ pé kò sí aṣọ mẹ́ wọn ò dẹ̀ sí ìdádọ̀dọ̀ nùáyìndò á dá padà bẹ́ẹ̀ tó bá dijọ́ gbẹ̀ndà kìyàmà. kí ń lọ́wọ́ àyìnṣà rọ̀bì ọlọ́ọ̀bù tó aláàánú tó sọ wípé. ṣé àwa ni máa wo yòówó ara wa báyẹn anabi sallallahu alayhi wa sallam ọwa ni ọ̀rọ̀ ọjọ́ yẹn sì máa máa sọ̀rọ̀ ju yẹn lọ tí bá ti yẹn ya ìhàn náà ẹnìkan ò ní rí òwò ẹnìkan sí jọ ni èké ń obìnrin lòún wò yìí náà lọ àbí obìnrin náà lòún wọ̀ ọjọ́ kọjá kámọ́ òun. anabi sallallahu alayhi wa alihi wa sallam ọwani awwal ma yọkisa ibrahim alayhi salam àkọ́kọ́ ẹni tí wọ́n àkọ́kọ́ da sọbò níjọ́ yẹn tí wọ́n kọ wọ sọnjọ ni ní nabi allah ibrahim alayhi salam eléyàn jẹ fallan sọnjọ la jùlọ tọlọmọ afẹn ibrahim súnmọ́ wípé Ibrahim lọ́lọ́wọ́n kọ́ gbé dìde àti hadith mi wà sí ìṣe ọlọ́run kọ́ wípé ana awwalu ma tanshaqqu anhu al-ard wala sakh mi ni àkọ́kọ́ ẹni tílẹ̀ kọ́kọ́ máa lanu fún tóun máa jáde nú ẹ̀ ànábi lóun ò fi ṣe fáàrí. àwa rí i pé hadith eléyẹn eléyìí tá a kà yín náà tún pè lódodo yohane haṣir èmi ni haṣiru tó ṣe wípé yàṣọrọ nàṣà alákọ̀dàmì wọn á ti gbé mi dìde àwọn èèyàn sẹ wàá máa dìde lẹ́yìn tèmi ìkarùn nínú orúkọ orúkọ rẹ yohane la ákìb èmi sì ni mo jẹ ákìb kí ni ákìb alladhi laysa ba'dahu nabiy. èyí tó ṣe wípé kò ní í sí ànábì mi lẹ́yìn rẹ̀ mọ́ ẹ̀rí báyọ̀ kí wàá ti ti dùn lẹ́nu yẹn tó èèyàn lè dá nẹ́bì yọ̀ọ́kẹ́ máa fi sí ànábì jẹ́ ni kéèyàn bá ti ṣe wáàsí tó dùn lẹ́nu èèyàn débi kéèyàn wá sọ pé sam anabi lòun pẹ̀lú gbólóhùn tó sọ yẹn ó di aláìmoore. torí pé dìáhùn nòbó wá náà ń mìíràn kọ̀ọ̀kan kíyẹn pé rẹ̀ lánàbí ìyẹn jẹ́ kan nínú kíni o nínú àìnígbàgbọ́ àìnígbàgbọ́ sí tírà ọlọ́run pẹ̀lọ́rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala sọ yìí pé ma kana muhammadun aba ahadin min rijalikum walakin rasulallahi wa khataman nabiyyin. muhammadu kì í ṣe bá báyìí nìkan nínú yín sallallahu alayhi wa sallam walakin rasulullah ṣùgbọ́n jìṣẹ́ ọlọ́run ní wa khataman nabiyyin. òun ló sì parí àwọn ànẹ́bí ọlọ́run. fún mi ẹgbẹ́ ta bá wá rẹ́ nìkan bọ́yá ẹnu ẹdùn àbọ̀ sọ̀rọ̀ dojú ọba ní sam ìrìngàngàn lànẹ́bí ó ta kókó ní àyà kàkà ẹ̀ kádẹ́sì má gbàgbé bí yẹn bá takò ara tí ò láàrin yẹn pé kọ́ n'i tó bá takò ń ti takò gbogbo ó ti takò ẹ̀rí kọ́gbọ́ ọ̀pọ̀ ọ̀gbà la máa ń sọ fún wa nínú tá a bá wọnú sọ́tò ṣàrà ọlọ́run ọ̀gbẹ́ kazabat qawmu Nuhin al-mursalin ìpè ìjọ Nuhu pé gbogbo àwọn òjíṣẹ́ nírọ́ òjíṣẹ́ mélòó wọn rẹ́ sí ìjọ Nuhu níbà nẹ́bì Nuhu nìkan ní alayhi salatu wa salam ṣùgbọ́n iṣẹ́ ẹ̀yọ̀ tó pa gbogbo àwọn ànẹ́bì ọlọ́run pọ̀ wọ́n yàn ní tàwọn ẹ̀yìn gbogbo ẹni yòówù tó bá dẹ̀ ti ta ka nẹ́bì kan náà àwọn anẹ́bì ọlọ́run gbogbo anẹ́bì ọlọ́run ló ti kọ́ tiẹ̀. bẹ́ẹ̀ náà lẹ́ni yòówù tó bá ti yí pé arafik nínú àlùfà àn ẹnu dẹ̀ sì kò pé kọ́ àn ní í ṣe ẹ̀wòrú kọ́f ẹ̀wòrú sọ́ọ̀t ẹ̀wòrú nùnù ẹ̀kọ́là nùnù. gbogbo àwọn fẹ̀rọ̀fù yẹn àwọn fàwáàtì ọ̀ṣun àrìtàwìn yẹn gbogbo ẹ̀yẹn yẹn kọ́ àn tí ò ní jì dá lò nù kọ láàrin ẹ̀jìn ẹ̀ka kan nù bíyẹn bá takò kan náà ń dọ̀wọ́n fi yá gbèsè ó fi hàn yí pé kéèyàn wo rẹ̀ títí bóyá ó ṣe nǹkan kan kọ́ wá ní ànábì ni ńlọ́wọ́ bí ọ̀kan tí wọ́n bi léèrè pé ẹ̀jẹ̀ fẹ́ lè sọ fẹ́yìn lọ tọ́rí tí ó ní àdéhìn gẹ́gẹ́ la ànábì àwa ni sọkúsọ. lẹ́yìn náà onítọ̀hún tó ta sọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bá a ti mọ̀ wípé tá a bá ń sọ pa nígbàgbọ́ sànẹ́bì sallallahu alayhi wa sallam a ní àlámọ̀rí mẹ́rin kan gbọ́dọ̀ pé fún wa àkọ́kọ́ ìwọ̀n sànẹ́bì bá múro wá ń pa rẹ̀ ká gbà lódodo sallallahu alayhi wa sallam àwa bóyá nínú àwọn àlámọ̀rí tó ti rí kọjá ni àbáwọn nǹkan tó sì máa máa ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tá ànábì lọ tán agbọ́dọ̀ gbà lódodo ọ̀kan nú ẹ̀nìyàn. ẹ̀rí ká sì máa tẹ̀lé níbi àṣẹ tó bá fa ká sì wọ́n bí má ṣe rẹ̀ àti pé aláyọ̀ àrẹ̀dá wọn ẹ̀là bí má ṣàrọ̀ à á sì kò gbọ́dọ̀ sí kíni o a kò gbọ́dọ̀ sin ọlọ́run àfi pẹ̀lú ohun tá ànábì bá ti lófin fún wa. nínú ọ̀rọ̀ rẹ̀ táwa gbọ́dọ̀ gbà lódodo òun lọ̀rọ̀ tó sọ wípé àlàáfíà lẹ́bí ha lẹ́yìn sábà àdàbò nẹ́bí olùfẹ̀kùn ni mo jẹ́ pé kò sí ànẹ́bí lẹ́yìn òun mọ́. ó fi jáde kóró lẹ́nu èèyàn yìí pa ànẹ́bí ó ti takò ọ̀rọ̀ tó jù sí ọlọ́run ọba sọ̀rọ̀ òun náà dẹ̀sí lọ́lọ́run sì rẹ̀ sí wa. pẹ̀lú báyìí yóò máa yé wa ipa lè jẹ́ ikọ̀ púpọ̀. sáwà ọjà sí pé ikọ̀ tí wọ́n sọ wá níjọ́ keje àbíjọ́ àkọ́kọ́ ẹ̀kọ́rọ̀ mọ́sálà orúkọ téèyàn bá lówó tí ó fi pẹ̀rẹ̀ ó lè kọ́ ọmọ lè kọ́ níjọ́ tóbi. gẹ́gẹ́ bí imam Bukhari rahimahullah ta'ala wọ́n ti sọ wípé. باب تسمية المولود غداة الولادة لمن لم يعط ojú ọ̀nà tí ń sọ nípa pé a fi ọmọlé kọ níjọ́ tá a bí gangan fẹ́ni tí ò bá ní pa ẹran. ọkàn yìí pé ṣé kí òyìn náà lèèyàn tún máa mú sí lọ́la àwọn afa wa àgbọ̀dọ̀ táwọn dànù táwọn afa wa súnlẹ̀ àgbọ̀dọ̀ tẹ̀ wọ́n lójú mọ́lẹ̀ orí tẹ̀ bùwé ìbò wọn ìmáàmù bá bù wá wọn wọn tún máa fi ń kọ́ wa nímọ̀. wọ́n á jásí pé hadithi tí wọ́n fi sábẹ́ báàbù yẹn wọn náà ní hadithi tí àmì sọ̀tọ́ la pé wọ́n fi ọmọ kẹ́mi mọ́júmọ́ ni mo dẹ̀ sọmọ yẹn lé kọ bàbá mi Ibrahim èké téèyàn ọba ti láǹfààní àti fẹ́rẹ̀ lórí bíá tí kìíní yìí ṣe ń lọ yìí tó àmọ̀lẹ̀ tí ọmọ làtà o ìgbọ́n kọ̀ dájú bẹ́ẹ̀ yìí fẹ́ dé ìyẹn lè pè é lè kọ níjọ́ tóbi ọkàn yìí téèyàn bá lẹ́mìí kó fẹ́ fẹ́rẹ̀ ọjà kéèyàn ní sòrò di lọ́kùnrin ọba sì pé níjọ́ àkọ́kọ́ kò sí wàhálà ọba àjá sí pé níjọ́ àkọ́kọ́ la pè é lẹ́kọ̀ọ́ ìjọ́ kejì àbí àbíjọ́ keje àwọn ikọ̀ míì tí wọ́n máa jẹ́ tó wá fi pọ̀ ikọ̀ òun nìkan náà wọ́n fẹ́ dákọ̀ o wọ́n pè ní ṣeku wọ́n pè ní ostaz wọ́n pè ní professor wọ́n pè ní doctor gbogbo ni wọ́n pè

gbogbo àwọn nǹkan yìí láti gbọ́dọ̀ há sórí àwọn àtàjẹ́ mùsùlùmí ìgbàtí ẹlòmíì òfin nílò panẹ́bì lè kọ́ sí òjẹ́ ẹlòmíì lè panẹ́bì ládé wálé nínú àwọn nǹkan tá a ti fẹ́ kà yìí kọ́tádé wálé mú. ẹ kò sí kárí ọlá mú ẹni adéwálé ti ń jẹ́ mọ̀mọ́ adéwálé. gba àwọn nǹkan tó àwọn sọ tí wọn máa ń wọn tàgbà lójúmọ́ lẹ́nu ká máa parọ́ ìrọ adéwálé mi. afáwọn afẹ́dá ìta wọ́n ní. لقيت النبي صلى الله أنا محمد وأنا أحمد وأنا نبي الرحمة ونبي التوبة والنبيذ المقصي وأنا لا لا لا لا لا آه، آه. وأنا وأنا المقصى نعم وأنا المقصي كتب وصورك يا نعم وأنا المقصي نعم نعم نعم وأنا المقصي وأنا الحاشر ونبي الملاحم ما ما ملاحم آه nínú orúkọ tí ànábì tún jẹ afáwà àfọwọ́ ìfá ọ̀nìyàmánì àbíkápẹ́ ní ọ̀nìyàmánì. ó ní mo pàdé ànábì sallallahu alaihi wa sallam láwọn apá kan ọ̀nà Mádínà wọn là nẹ́bí wa sọ fún mi pé àná Muhammad Muhammad mà lórúkọ mi. àwọn ọba yẹ pé báwa ṣe ya ọ̀yájú ìyẹn lè sọ pé ṣe mọ̀ pé mo tó ń jẹ tẹ́lẹ̀ ni ìwọ àfàwà ọ̀rẹ́ káwò pé ànábì tó fẹ́ kọ́ òun ní ẹni tó fi omi kọ́ mi dá wà á ní Ahmed àti pé Ahmed tún lórúkọ mi o wà á ní nàbí yorùbá mo tún jẹ́ ànábì àánú ẹ̀kọ́ lọ́wọ́ náà pé ní kíni ọ ọmọ àwùsànnẹ́gà ilà rahmatan ilà alami wa nabiyyu tawba hmm. ànábì onítútù bá ní mi tí máa ń ronú pìwàdà ẹ̀kọ́ ànábì sọ̀sọ́lá ní ẹ̀ máa wá foríjì ọlọ́run ọba ẹ̀dẹ̀ sì máa wá foríjì ọlọ́run ọba níbi ẹ̀ṣẹ̀ tẹ́tí ṣẹ̀ tẹ́lẹ̀ kẹ̀dẹ̀ sì tún ronú pé wàdà ń bi èyí tẹ́ bá fẹ́ ṣe kò dáa ó dẹ̀ tún ronú pé wàdà pé jẹ́ má ṣe. wọ́n ní torí pé máa wá foríjì ọlọ́run ọba níjọ́ kan nígbà àfẹ́wọ́n ti. wàá nana bí yóò táwọ̀bà ànábì tó máa ronú pé wàdà mímí. wàá nana lè mọ kọ́fì ànàlùmọ́ kọ́fì wọ́n ní tùmọ̀ rẹ̀ ní pé alẹ́dì kọfà àtàrà mọ́ sábàkọ̀hó minala ẹ̀ǹbíyà èmi ò yàtọ̀. ẹ̀wọ̀n fọlọ́n sọ ní sọ́kọ́ olùmọ̀ kún tó bẹ́ẹ̀ dàn mìíràn rọ́ṣù èmi ò gbé tèmi wá àwọn kan máa sàdúrà pé ọlọ́mọ àjọ ya lọ́tọ̀. tí ẹ lè wílẹ̀ fọlọ́ súnà ni wọ́n á pé bídíà ni wọ́n bí sínú ẹ̀ ọlọ́run jẹ́ olè ya tẹ̀ lọ́tọ̀ kọ́ máa fi súnà wọ́n máa ya tẹ̀ lọ́tọ̀ bò ó lọ́fà lẹ́nìká pàdé ẹni tí ń ṣe súnà ọba sọ fún wípé tí bí wọ́n ti wà yín nísìnyí tí bàbá rẹ̀ jẹ́ mùsùlùmí tọ́wọ́ á lọ jẹ́ kiri yó bóun ni ọba rí.

wípé òun ń tọrí pa àwọn ẹni tó ṣáájú òun náà àwọn ẹnẹbí ọlọ́run ọlọ́run ọba na ní ọláyíká lẹ́dí àdàlọ́hù pẹ̀lú ìgbòdà àwọn ẹnẹbí ọlọ́run kan ti lọ yẹn ọlọ́run ti fọ nẹmọ wọn ẹlúmọ̀nà ti ń bẹ fún wọn ní kí wà nẹ́bí náà torí pa ìyẹn lè dáa ní ẹ máa ń sọ wípé àwọn sàábì ànẹ́bí wa gan náà tán ti lọ yẹn ọlọ́run ti yọ́nú sí wọn dẹ̀sì ti dẹni ìkẹ́ má wò lè da rẹ láàmú ìlànà tó wà ńlẹ̀ táwọn ènìyàn gbé lẹ́yìn náà ní kó torí pa ẹ̀. ẹ̀rí ọlọ́run tó sọnù ayé àmì ìfọ̀tò àdé ọlọ́run tó nà kọ̀sọ̀ ẹ̀ náà àlá àsárí mìíràn sọlẹ́nà ọlọ́run tó wá àwọn òjíṣẹ́ wa àfi àkọ́fà ìmọ̀nàlì jùmọ̀jùmọ̀ ìpàkọ́ tí wọ́n á fi tẹ̀lé àti àwọn òjíṣẹ́ wa wọ́n fi tẹ̀lé orí pa wọn àwọn ànẹ́bí ọlọ́run kan ti lọ tẹ́lẹ̀. wọ́n fi hàn yí pé ànẹ́bí kìí ṣe pé ó yàtọ̀ sáwọn akẹgbẹ́ nípa ìtakò ṣíríkì ìtakẹ́bọ̀ mo dákẹ́ máa wí ni pé tó bá ti kó ní súnà ní wa lásọpọ̀ lọ́hùn má jọ ọmọ ọwọ́ sí tiẹ̀ lọ́tọ̀ ṣùgbọ́n tí yẹn bá jó ní bídí àdúrà ni òun ọlọ́run jó lè ṣe tiẹ̀ lọ́tọ̀ tí ó ṣe súnà tí ó yàtọ̀ sí bídí à. ẹ̀rẹ̀ pé yẹn ọkẹ́ máa ṣe tàbá jókòó pẹ̀lú àwọn bàbá pẹ̀lú àwọn bàbá àwọn bàbá àwọn wo làwọn bàbá. kánú àwọn ọkùnrin ó ní ọláìka àbáyé ọ̀jẹ̀dínà bíi mẹsìlẹ́kì ìdájọ́ máa ti nà ìyá jàrí rọlùmọ̀jà mìíràn. àwọn bàbá tó bá ti fi yẹn gàn nínú súnà ìyẹn máa máa kù wọ́n sí àwọn bàbá. àmì ńlá ìṣọ̀ àìwá aleyhi salatu salam nígbà tí àwọn ọ̀jọ́ rẹ̀ ya ọ̀sẹ̀ bọ̀ ọlọ́run pé wọ́n ní àbùlà àyíká ọlọ́run pé wọ́n mọ́ ṣùáìb igi lára ibi tí tó ń bọ nílùú wọn ni wọ́n ń pè ní àyíká ọ̀wá lọ fi àwọn ènìyàn tì ó sì á máa lọ fi yẹn kí yẹn tì rẹ̀. tọ́ anẹ́sọ̀lọ́ sọ́lá ó ní wa anẹ́lẹ́mọ́kọ́fì èmi jẹ́ ní tí torí pa àwọn ànẹ́bẹ́ ọlọ́run tuntun lọ. pàṣẹ wọn ni mo wà lórí ẹ̀ ikọ̀ mi kan nìyẹn. anil haṣẹ alẹ́ mi ni wọ́n gbé dìde ṣáájú táwọn èèyàn máa dìde lẹ́yìn ìgbà tí mi bá dìde náà. ọ̀nà bí yóò mẹ́lẹ́ ó ní àti wípé ànẹ́bí ológun ni mí. ma máa jà ẹ̀rí láwọn òkè káàkiri òye wa dáadáa wọ́n á di pé nígbà tí ìjà ọba dé ìyá ọ̀sà lọ wọ́n tọ̀ ti náà ẹ̀rí à ọmọ àgbìyànjú dị díẹ̀ níjọ́ tí wọ́n bá fẹ́ fi ẹ̀gbìn lọ dọgbọ hmm. ní sallallahu alaihi wasallam nínú orúkọ tó ń jẹ òní kíni ọ nàbí yọlẹ malahimi wọn jẹ ànábì ológun jáwọn malhama jọlọbi ẹ wọn pé wọn kì í ṣe kíni ọ wọn ẹ fẹ àṣìdá ìtọjà. tí wọ́n bá sọ yín níjà fà tàdá fàǹtàdá bìmísílì mọ̀ọ́tàdá àlékún tí wọ́n bá sọ yín níjà irú wọn bá wọn fi sọ yín níjà yẹn náà ní kẹ́yìn náà ṣe kìnìún ẹ̀rẹ́ ìdìjà yẹn. ẹ̀rì pé gbogbo àwọn orúkọ yìí kéde pé ń jọ́ tán bí ìyẹn ni wọ́n sọ ní gbogbo èkó kí láwọn eléyìí ní jẹ́ ẹ̀mọ́ tí ń jẹ́ gbogbo ìsinmi táǹkà lẹ́yìn ìyẹn bí wọ́n bí ànẹ́bí sí ń gbà yẹn ó fi hàn yí pé sọlọ́lọ́ ọ̀rẹ́sọ̀lọ́m ìyẹn lè jẹ́ kọ́ níjọ́ tó bí yẹn àbíjọ́ keje rẹ̀ nípa yẹn sì lè máa lé sí lọ láéláé bí wọ́n sọ yẹn ní ọlọ́rẹ̀ ǹjẹ́ wọn bí ló ti tọrẹ wọn fún pé lọ́lọ́rẹ̀ ìbò ṣiṣẹ́ gbà ni bí wọ́n pè yẹn ní aṣọ òdodo. òdodo níjọ wọn bí náà ló ti bẹrẹ òdodo ẹ má pè yàn lẹ́nu ìfọ̀kànbalẹ̀ níjọ wọn bí ló ti dẹnu ìfọ̀kànbalẹ̀ ẹ rí i pé èyí tà nẹ́bí ìpèrè ẹ̀ ó tún wà nínú ẹ̀ tó ti pé wọ́n pè takò nínú ẹ̀ ní alẹ́ ni àbí hadani lisman ọrìfà مع النبي صلى الله عليه وسلم قبل أن يبعثه الله نبيا ó tiẹ̀ tó di kọ́lọ́n ọba máa gbé dìde lánàbí báyìí lọ́ọ́ ti morúkọ méjèèjì yẹn mọ́ ikọ̀ tó mọ̀mọ́ náà ni àfọ̀ọ́nì ọlẹ́ amín olódodo ó sì ṣe é fọkàn balẹ̀ sí nípa pé wọn a máa gbà fi pamọ́ wọn a máa fi sọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam yóò dẹ̀ sọ. tẹ̀lé pàṣẹ sẹ́gbà ní gbogbo àwọn nǹkan wọ̀nyẹn á sọ gbà fi pamọ́ yẹn wọ́n ti fún náà ní ọ̀sẹ̀ máa dá padà èyí tó ti pa sàfẹ́fún ẹ̀ lọ́dọ̀ pípọ̀ nù wá ẹ̀kọ́ àmánà. kọjá tó di pé àwọn sàábéwulẹ̀ ti tán lórílẹ̀ gan ni a ti ń ṣàfẹ́kùn sísọ ìgbà sí pamọ́. ìparí nínú wọn tí wọ́n ní ó ní iye wọn ọba èèyàn tóun lè bá ṣe nígbà yẹn ẹ dákun kí làwọn afẹ́ sọ lásìkò táwa wà yìí. a kó mọ́sálásí fẹ́ lómi lọ́wọ́ a sì máa lọ gbà díẹ̀díẹ̀ tó fi náà tán. owó ọlọ́run njẹ́ wọn bá dé tí wọ́n bá fẹ́ gbà bóyá bùkátà kankan mọ́sálásí ní ọba máa kó lé ní ọba jáde àti dóde yẹn alájí yìí ń sì bọ̀ yẹn burú pọ̀ kádẹ́sì má gbàgbé pé wọ́n ní ànábì sallallahu alaihi wasallam li kulli yawmi jumu'ah ìmáà ń لا دين لما لا عهد له ولا دين لما لا أمانة له òfẹ́sì fẹ́ni tí ò lálùkà wà ní. Tọ́wọ́n bẹ́ẹ̀. Lóye pé gbogbo ìgbà la máa ń sọ fún wa kílẹ̀ kan náà á jẹ́ mùsùlùmí nínú àdìọ́kàn wa á jẹ́ mùsùlùmí nínú ìjọsìn wa á tún jẹ́ mùsùlùmí nínú ìhùwàsí wa. ẹni yẹn ni ohun tá a sàfẹ́kùn lára rẹ̀ náà <clears throat> ní pé àdàmúlẹ̀wàfà ìbílẹ̀ ahẹ̀ òpálùkáwà ni ànábì dẹ́sì sí náà fi òdì náà ó ní kò lẹ́sìn orí kò pálùkáwà ni ọ̀dì yìí sọ̀lẹ́. ẹni yẹn dẹ́sí lè máa kí kírun fàdí ẹ̀sùn ló sì lè máa gba awẹ̀ ọ̀kọ́dì ọ̀kọ́dì yóò zákì wọ̀yẹ̀ hajj ẹ̀ tafọ́dà ó lè máa ṣe hajj kó máa yọ zaka ó sì tún máa ṣe àwọn nǹkan rere míì kó máa tọrọ láàkín ó kìdà mí níhu àlè wàfáwọ́ bí làáhẹ̀ wọ́n á tún bá halá dín iná lá. ẹ̀rí pé yẹn ga àlùkáwà ní lásán ni ò pé ó dẹ̀ dẹni tí ò lẹ́sìn tẹ́lẹ̀ lọ́rọ̀ gbà sí pamọ́ táwọn èèyàn bá ń ṣe bẹ́ẹ̀ má jà wá sí bẹ́ẹ̀. ọ wá ti mọ̀ kọ́ máa ṣe nǹkan báṣubàṣu má jẹ́ kán tọ́jú ẹ̀ sí ọ lọ́wọ́ má jẹ́ kí tọ́jú ẹ̀ sí ọ lọ́wọ́ ká jẹ́ sọ wípé nínú ṣẹ̀ríà ẹni tí a bá tọ́jú nǹkan sí lọ́wọ́ sẹ́ni ẹ bá sọ dáadáa nǹkan ẹ̀ wá sí bẹ́ẹ̀ tó lọ àgbẹ̀rọ̀ gbà lọ́wọ́ ẹ̀ mọ́ lórí pa fẹ̀mí tán la fi fún ní nǹkan yẹn kò dẹ̀ ti ṣe yàrá kò ṣe eh, tẹ̀fọ́rẹ́ ṣàṣejù pẹ̀lú pé ló ṣe gbé fifty thousand fún wọ́n dẹ̀ sì bọ́ síbi tí wọ́n ti ń sọ yẹn wọ́n bá dẹ̀ kó yẹn lẹ́bẹ̀ wọ́n bá lọ síbi tí lọ bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ bẹ́ẹ̀. wọ́n á kó lọ orí ebi òsì yìí náà mo sì wá kó sí ìyẹn máa gbowó yẹn padà wọ́n ọ́ sọ́jú ẹ̀ síbi tó dáa bí iná ti wọ̀ ọ́ nìyẹn àbẹ ikú wọ lọ ọba dẹ̀ bá gbogbo owó yìí jẹ́ àbí àwọn egun tí wọ́n bá ti atọ́jú òun ni ìṣẹ̀rí àbíkọ yìí pé ìtàn ni wọ́n wọ́n kẹ́kọ̀ọ́ tẹ̀ máa pa wọ́n ní ọba lògùn ìdúté ọba àjẹbá ń fà gbogbo ọ̀nà ẹ̀rọ bá gbà tó máa fi pa sá pa náà wọn àti ẹ̀rọ lèyí tí máa ń rìn káàkiri àwọn ọlẹ́ tí máa ń kọlà sí wa lára ń gbà àìsòrò ọrùn bàjẹ́ tá a máa ń sùn gbà kékeré yọ palà gbogbo arọ́kàn máa ń hùn yẹn ni kílẹ̀sì ọmọlé táwọn rántí àdéhùn lórí ẹ̀. Ànábì Ibrahim alayhi salatu wa salam nígbà tí ọlọ́run bá pa ogun náà láfẹ̀ẹ́ jíǹsù náà nígbà tí àwọn kèfèrí tí wọ́n dáná wọ́n lè sún tọ̀ mọ́ wọn lè tún tọ́nà yẹn mọ́. wọ́n á rí pé kẹ́nẹ̀kẹ́nẹ́ wọ́n fi ju ànẹ́bí bọ̀ yín wà ní ìsìláàmù síbẹ̀. nígbà yẹn lọ́lọ́run sẹ́ wàá sọ yìí pé ó nà ẹ̀ àná rògbò ní bàrúdà sàlámán àná Ibrahim. ọlọ́run la sọ yìí pé ìrẹ́ iná gbòòrẹ́ iná ètò ìdílé yìí nìkan tá a kọjú dà bí tútù di tútù ìwọ náà yìí kódà àwọn olótùtù débi kó tútù tó fẹ́ máa dáná bí ńlá ìbọn wàhíì mọ̀láàmù. الكفار والمشركون يرون النار àwọn dẹ̀ ń rí náà báyìí ẹ̀ṣẹ̀yìn tí ń jó fòfòfò ọ̀tẹ̀lifẹ̀hìm allah àti bómi ṣe ń tutù ọlọ́run ló ní òtútù fẹ́ ó lè máa gbóná tí ò ní yé wa ká sọ pé àdàmú omi ní tútù wíwọ̀n ọ̀tọ̀ọ̀dọ̀ tí wà nínú bá a ti máa sọ pé one plus one two lọ́jẹ́ ó lè jẹ́ three lọ́dọ̀ ọlọ́run tí ò jẹ́ three lọ́rọ̀ ọkùnrin àtòbìnrin tí ò bá sọ̀pọ̀ lẹ́ẹ̀sì lórí èèyàn àwọn àfihàn yarí ni pé ẹ wà ó ẹ ń kọ́ mi ráàfù lọ́wọ́ wọ́n máa pé òkú kan lọ́ máa sì kú wọ́n máa fọ ọmọkùnrin kan ilé àtọ́sìnrin kan orí mélòó lórí wọn ọ̀gbẹ́ni tí òkè mi ráàbù kí ni ó pè ẹni méjì wọ́n nu sẹ̀rí àkílẹ̀ pé. aláwọn ní ìwọ náà lè tútù àdámọ̀ náà ni kó máa gbóná ní ọ̀sọ̀ pé èèyàn gbọ́dọ̀ sọ fún òun ṣe káyọ̀káyọ̀ tó máa fa rẹ̀ ní ìgẹ́ni àwọn bàbá wa àmúmi nìyẹn lẹ́wọ̀ ẹ̀sìn ọlọ́run máa jẹ́ kí bàbá náà máa padà ṣubú ọlọ́run kó sì bá ní sọ bàbá náà wọ́n máa jẹ́ wọ́n máa padà ṣubú. nínú àǹfààní tí bàbá wa ti fún wa ń jà yẹn ni pé wọ́n fi ń fákòókò bora àwọn yẹn gẹ́ ọ̀sẹ̀ lóbi. ètò ibi tí wọ́n ti ń ṣe kókó náà ibi tán ti ń fa kókó bọra wọn báwọn ń ṣe káyókáyó kò sí ibi tán ti lè rí ju àdó ábì náà lọ kò sí láwọn ìlú yòókù. wọ́n rántí ìgbà kan tá a wà nílọrin ní jáde àtẹ̀sẹ̀kìmá ẹ̀yà ọ̀sùn bọ́yá ọ̀sùn dọ̀gán náà tù. wọ́n máa ń ṣe dáwọ́ tó ṣàrẹ̀ ní gbogbo ìparí ọdún wọ́n á sára ká àwọn bẹ́ẹ̀ ń gbà yẹn. nígbà tí wọ́n fẹ́ parí dọ́rọ̀ yẹn àwọn onídùúwà ni wọ́n máa ọ̀gánáìsì ìsẹ̀mínà wọ́n bá ti fẹ́ parí ẹ̀ wọ́n á ké sí àwọn ẹlẹ́mọ̀ ẹ̀mẹ̀sì dákẹ́lẹ̀ ẹ̀lmẹ́dínà ọlọ́run jẹ́ àánú onírú àwọn àfáà bẹ́ẹ̀ nílùú wa ń ìlú ọ̀tẹ̀ ìlú rọ́ọ̀ ìlú àbòsí ìlú ẹ̀gàn aláǹgbá ni ò lè láwọn afá àti ògbójú tí ó wúlò ń bẹ̀ ọ́. nínú àwọn afá àti wọn a máa ń pè orí gbígbójú tí mo gbà lérò ní wípé àwọn afá àti wọn kájọ ẹ̀. ṣèlè pé mo kẹjọ iye bàbá mi. lọ́wọ́ ni. أني أنا حفلات دامان سنة يعني داخل الجامعة أنا كيسا ما فاين فاين طيب، في لابا لا فاين دالين بلا با نعم حتى الإمام الملوي ما هو مالي ما هو مباشر أما واسنا وضعوا لابا واسا واسنا لابا لا سنة لابا لا سنة واسا حتى الشيخ كمال الدين àwọn kọba ní tẹ́wọ̀n náà lọ́ba àwọn àtọ̀ ọba ńlọ́ba ni bẹ́ẹ̀ náà làwọn kọjá fojú wọn wọn kọjá pé máa lọ mú oyè bàbá mi dání lá àwọn afá kan jiná dára. nínú àwọn ẹni tí wọ́n wá pè ń gbà yẹn irú ìmọ̀ màláwí mọ́mú màlẹ́. mọ́mú àkọ́kọ́ òun ni fúlàní mọ́mú fúlàní òfin mọ́mú mẹ́ta làwọn ní mẹ́ta táwọn ní òun ni wọ́n fi dọ́tẹ́ lẹ́nsa ìsẹ́yìn tí wọ́n làwọn fi pé ìlú méjì mọ́mú méjì òfin máa lọ fáwọn ní mọ́mú òbí pẹ̀lọ́tẹ̀ ṣùgbọ́n nílọrin ìmọ̀ọ́mù ẹ̀yọ̀kan wọ́n fọ̀rọ̀ sí lẹ́nu ìgbà tọrọ tí wàá dọ̀rọ̀ àkàràn wọn wá ní àìsìmọ ní ibùl ìmọ wọn ní ib ní ibùl ìmọ. mọ́mú àgbà òun ni mọ́mú fúlàní òun ni bàṣẹ́rù igbákejì mọ́mú òun ni àlè mọ́mú mẹ́lẹ̀wì. igbákejì igbákejì mọ́ọ̀mù. òun ni mọ́mú dàmbà yìí. lórí já sí pé àádámọ́ bá sí kéréje kéréje lè òfin fẹ́sẹ̀ wálẹ̀ ní nílọrin. ìtàn fẹ́ máa parẹ́ ẹ̀sùn wọn á sọ níwọ̀n ọlọ́mọ kékeré ni wá. ẹni tó kọ́kọ́ pinlẹ̀ kó wọn kọ́kọ́ wọn dájú máa lẹ̀ òun ni bàbá yàyà lágòdì wọ́n sì fìtínà ara wọn sọ́m àti ẹni tó jẹ́ bàbá ọba wọn bẹ nísì ìtìnà ilẹ̀ lágbára ọwọ́ ajá ti fi amúrú jẹ̀mí pé pé lè mọ́ náà wọ́n ti kí ni o ni wọ́n ní lọ wọ́n á gbé ìmọ̀mù yẹn ìmọ̀mù wà ìmọ̀mù àlè wá ó lẹ́kẹ́ ọ̀rà tún ni wọ́n ní àwọn òfin ní ọba ọba ọba kájú lù ìyá ni ìyá àmọ́ tó kájú ẹ̀ kọjá fáwọn tí wọ́n máa dojú sí yẹn káàkiri máa fún yẹn ní àpọ́nlé yẹ̀yẹ́ máa sífòrò. lódò wọn lè yàyẹ òsì ẹlódò bàbá yẹn wá wà nù àwọn àbíròn wọn wà ní wọn jọ jó pàtàkì àwọn lábàájọ yẹn yẹn mọ màlè nínú ẹsìn wà náà tó sáraka dáwọ yẹn gbà yẹn á fèrè pẹ̀lú kílẹ̀ sọ nípa sóòtù kìtà ohun tíra. lẹ́fẹ̀ sọ́ńpa ẹ̀ a ah, wọ́n kàn ń wò mí báyìí mo ní ti máa ń ṣẹlẹ̀ ńjọ́ kejì ńjọ́ kejì káríká wọn a ah, àwọn ọmọ gbogbo eléyìí dàn bọ̀ àwọn ọmọ òbí jẹ́ bẹ́ẹ̀ ní ìfẹ́ dídojú ti fún mi wọ́n yá máa ṣàlàyé káìfà yẹ̀kúnù sọ́ọ̀tù ìkìtà. wọ́n á ní ẹ̀ńdánẹ́ fíhì sọ́ọ̀tù ìkìtà sọ́tò lè kìtàbù ń bẹ lọ́dọ̀ tí wọ́n wọ́n tẹ́ra. èyí tó ṣe wípé jẹ́jẹ́lé wọ́n ti ṣe kìnnì wọ́n bí yàn kọ̀ǹplé wọn. jẹ́jẹ́lé àlèmọ́nà jẹun awòràwọ̀ awòràwọ̀ kan máa máa jókòó. yóò wá sọ wípé ọjọ́ Jímọ̀ ló ṣe déédéé ìjọ kẹwàá Muharram yìí o ìjọ kẹlá ọjọ́ kọkànlá yìí ọjọ́ ni ó ṣe déédéé ìgbà wọn bá nàbí àdámọ̀ torí bẹ́ẹ̀ gbogbo nǹkan tí wọ́n máa fẹlẹ̀ ní o àwọn èèyàn fọ́ lójú àwọn èèyàn làbídẹ́ǹtì wọ́n bímọ kú wọn ò ní tà ilé òwò ilé òjòlé hmm, ah, gbogbo àwọn nǹkan tí wọ́n máa ń sọ nìyí.

wọ́n jọ ń gbóhùn síra báyìí. ìlú ọ̀tẹ̀ ọlọ́nkọ́ sàbòsí ìlú yàn yẹ ká lè rí àwọn àfáà tí wọ́n jẹ lọ́rọ̀ lọ tí wọ́n sì jẹ́ olùmọ̀ wọ́n tún ní ìfúláwọ̀ gbogbo àwọn náà táwọn náà lè jẹ ṣàdáà ó ti pé ipasẹ̀ ọ̀tẹ̀ yẹn náà làwọn náà tún bá lọ ọlọ́nkọ́ táwọn náà ọmọ lé ẹsẹ̀ tí àwọn onígbẹ́nsẹ̀ kí ni ọ pàtẹ́gùn ìbí iná ọlọ́run sọ pé kó di dúdú èyí pé Ibrahim fẹ́ máa ṣe kí ni ọ wọ́n tún fẹ́ máa gbọ̀n ọlọ́run bá ní wọ́n tẹ̀lé ẹ mọ́ni. wọ́n á lọ bíi fàwáṣíkù bíi èkúté náà ń kẹta fà kàtọ́ pa gbọ́dọ̀ máa fa owó gbàdá wá gbèrè. ṣé ìdájọ́ bíi èkúté ta níbi tẹ́kùté bá fà ẹ̀rọ ẹ̀sìn mọ́. àmọ́nà ìdí òwò wọ́n tọ́jú àmọ́nà ẹ̀sìn yẹn lọ́wọ́ bí owó ìdí tí kìtẹ́ bá pọ̀ wọ́n fi yà tọ́jú dáadáa sáré ké pikin láti yà lọ́dẹ̀ ni ìgbà pé kùtẹ́ èèyàn pa gbogbo gba ní ẹ̀rọ àdéhùn bàbá àkójọ ẹ̀rọ ìkọjá ní kùmọ̀ bàbá àdéhùn àǹfààní gbowó orí oṣù kápá. لفواصف عنقه ọba rẹ pé gùdé lọ jẹ owó yẹn bàjẹ́ yẹn lẹ́sìn tọ́jú ẹ̀ yẹn bì yẹn ti sínú ìpínlẹ̀ yẹn sẹ́rìn òsìbò owó yẹn jẹ́ nìyẹn wọn wà ọ̀gá wọn. bí mo ti lọ ní pé káàánú ìgbìyànjú ká tó fi orúkọ nílá tó tóbi bàǹtì yẹn ká fi kó orúkọ wa òun náà ní kí ni ọ mí. lábẹ́ sísọ àmọ́ nà lọ́wọ́ wípé ẹnìta aládùúgbò pé àfáà ni kó má jàǹbá wọn nínú kótópà tó jìtọ́ ọlọ́wọ́n bá sọ nígbà tó dé mọ̀jìnà wọn ni ìnà rọ̀ ìdá láyé kóònù àhìlá ẹni tá a bá pè ní olùdarí ìbẹ̀rẹ̀ jàǹbá àwọn ẹni tó ń darí wọn bá ṣe rí gan ni kó wí àlọ́ gbọ́dọ̀ bọ́ ọmọ lẹ́rù kọ́ má ṣe kí ni o kéèyàn gbìyànjú. mo ti lọ òun ni pé kọ́lé pọ̀ ṣùgbọ́n pípọ̀ nínú àwọn orúkọ yìí dáhùn sọ̀tẹ́ láńtú lòun jẹ́ yìí àṣìṣe gbà mẹ́mi àṣìṣe gbà wà mẹ́mi káwa náà wò sẹ́tì àwọn náà fi ṣe wọn tó ṣe kọ mí kékọ wa ẹlòmíì wọn mọ olódodo olódodo ẹlòmíì mọ̀nẹ́tìkì ni wọ́n máa náà yọ̀ọ̀sà bàbá wa lánàá bàbá wa ní ìsẹ́yìn wọ́n bá ní àwọn ń mu yẹn lọ́la òní mu wọn lọ́wọ́ dọ̀la o mẹ́sì tí wọ́n mẹ́lò ní ìsì òun náà dẹ̀ ṣiṣẹ́ gbà ni alẹ́ ti gẹ̀ẹ́sì àṣiṣẹ́ gbà ni ó sì mẹ́lò ní ìsì àmín káwọn náà ṣiṣẹ́ gbà àwọn olùkọ́ tó pọ̀ wọn ò bá lè gbàdá fún sí wọn báàbù mi ìdáàbò tó wọn ni báàbù máa jẹ́ ẹ́ ìpinnu Rasulullahi sallallahu alaihi wasallam. ojú ọ̀nà tó fẹ́ sọ nípa ohun tó wá pé ọdún mélòó lànàbí lò ẹ̀ pé báyìí ò tàbí pẹ́ láyé tó orí pé àyè ń gbárí lọ báyìí ò tàbí pẹ́ láyé tó àpàlà kó bẹ̀rẹ̀ sí. àwọn kan wọn ni ọmọ alágbá padà ràkàrà wọn fáwọn ni wọn há kára fún yẹn fáwọn ń ṣe bí wọn jẹ ogba àkàrà tí wọn há fáwọn yẹn tán àwọn ni wọn padà lọ jókòó sí alákàtẹ ẹ̀yìn àkà yìí fún mi. ní ẹ bá ṣe títí èèyàn padà lọ náà báwọn ẹbí ṣe gbìyànjú lórí àlè ọmọ ètò ìpadà tó náà ni. ẹ̀gbọ́n kan náà afẹ́ lẹ́kọ̀ọ́ ni wàlá wàhín ṣìkà ẹlifán ọmọ àlùfẹ́yẹ́ ni bàdá ha wàlá àbúdà yẹ ọmọ àwàlá àbúdà mi yẹ omi ìtọ́síyẹ ìlànà kọ̀ọ̀kan. tó bá lẹ́gbẹ̀rún ọdún tó tún wá lẹ́gbẹ̀rún ọdún ọtún lọ méjì mi sọ yẹ tiri àtẹlá àti rẹ ni tó lò ẹ ẹ ẹ ìjọ kan jẹ́ ìjọ kan tó ti máa lọ sí sáré náà anábìnú wà ní ọ̀la òun ni wọ́n ló pèpè fún ẹgbẹ̀rún ọdún ó di àádọ́ta ọdún wọ́n sọ pé bólógójì ọdún ló ti tó àbá àádọ́ta ọdún ló tó kó tó dà nẹ́bí ọlọ́run wọ́n sọ orí sí wọ́n àdá lẹ́kì anábìnú wò padà lọ ni tí ẹ bá ń ṣe lọ́wọ́lẹ̀ ìmán tí ń bẹ fáwọn mùsùlùmí èèyàn nígbà pàǹdẹ́bìnú gbogbo orílẹ̀ yìí rí. ìjọba yẹ fi rò márùn yẹwò máa ní ìjọba dá mọ ọjọ́ kan ọjọ́ ìjọ kan ọmọnìyàn padà di ara tí ò ní sẹmi lára ẹ mọ kullu náà fi ghaflatin wal mawtu yagidu wa yaruh gbàgbéra gbogbo wa bẹ́ẹ̀ dẹ̀ ni ikú nìyí ó ti ń jí láàárọ̀ ní rí wa ìrọ̀lẹ́ ṣé má ṣàṣàrà o. wọn ni nuhu alana sika kò bá sunkún ara ẹ má wulẹ̀ sunkún òkú tó kù ìyá mi sì ń lọ ẹ̀yìn tó ń tàbí wọn ìwà aláìní ìdọ́ba fẹ́ sunkún má sunkún òkú tó kù sunkún ara ẹ lẹ́yìn látẹ̀mú kánà ọ̀ padà kú náà ni àyẹ̀nì ọ̀mẹ́rìtà máa ọ̀mẹ́rà náà kódà ni wọ́n bá fún ẹlẹ́mìí lórí èyí tí ní wúlò àti ẹ̀ ní kò dájú pé yóò lo owó ẹ̀ mọ́. anabi ti wá gbìyànjú pé yẹn ṣé anabi lọ ẹ̀kọ́ lọ anabi padà lọ. àwọn yẹn ń fi ikú dẹ́rù bà wá o ipa láì tọ́jọ́ tá a bá ti tètè tá a bá lè máa tẹ̀lé lánàá fáwọn ọ̀hún. Hmm. Kana náà afẹ́ lẹ́kọ̀ọ́ nínú díwáni ní tamanna rìjálù á ní àwọn ọ̀gá máa sì rẹ kàn pé kí n sáfù kí n sáfù pé ká tiẹ̀ sí mi ti pọ̀ jù ti sọ pé kó lóko má roko àní kó ń wí kó sáàtì ẹ̀wò wàyẹnẹ amòt tí mo wá fún kọ́ ọ̀tẹ̀lẹ́ka fẹ̀bíìrì lẹ́sù fi ha bí mo le saju ẹ̀yin náà ń bọ̀. lásìkò fún àwọn adájọ́ sábàb náà ní ikpe ẹ̀jẹ̀ tá sọ dodo pẹ̀lú dáwà yìí nǹkan ti yé a sọ wípé yọ ṣe kí ni o kò yá a ní yọ irú ọ̀tẹ̀ táwọn ènìyàn gbé dání táwa ṣàbábù náà tún wá jogún ẹ̀ báyìí kíka fádù kíka fìfẹ́ àti bára wa lò. ọba àjásí pé ọlọ́run ọba àlejò ọlá lò wọ́n sábà bíi ikú mi àbọ́lọ́run ṣe tó mú mi kú òfin rẹ̀ ó ṣe pé ẹgbẹ̀lẹ́gbẹ̀ wà lọ́lọ́run ọba àlejò ọlá tó lódì. هذه الدعوة دعوة تنصري ليست دعوة شخصية èsì dáwọ́ ènìyàn kan mọ́ta ní ọ̀rẹ́ ru ẹ̀ náà ní kálukú máa ń wò ọba lè wá pè mí ń jọ́kan ọmọ mi ìfẹ́ fojú sunkún rẹ̀ bí mo ṣe fojú sunkún bàbá rẹ̀ kí ló dé bàbá bá ní bẹ́ẹ̀ ni ariwo yìí ti pọ̀ jù ariwo yìí ti pọ̀ jù èyí ṣe ìwọ nìkan lọ́kọ̀ọ́kọ́ mú òdodo rẹ ànábì wí kíní kan wí tó ń wí ni àwọn yẹn mọ̀ ṣùgbọ́n sákàtú àwọn faminal mọ́ọ̀tì wọ́n dákẹ́ wọn ọ̀fẹ́ kù ń bà mí bó ti ń bà lọ ẹ̀.

mo fẹ́ máa lọ mo yín náà bàbá o mo bá mo pa fọ́ mi lọ. wọ́n dẹ́rù kú bàjẹ́ kò lè sá kú ọba ṣe ó kú ó la dẹ́ǹtì ọ̀kan lẹ́yìn ọ̀kan la fọ́ mi jágbọ́n. ẹ̀yin lẹ́kàn múra wọ́n yẹ pé gbogbo eléyìí dáhùn sọ̀rọ̀ ìbò túmọ̀ pé àfàdàgbére lónìí pé yọ yà lọ́la àwọn àtijọ́ la náà ni àwọn àǹdàkùnjẹ ká kú sórí ṣàhádà mọ́ àmúra kódà báyìí pé bẹ́ẹ̀ náà lọ́ padà rí pẹ̀lú pé wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ ìkọlù ìkọlù onígbàjú ní kọ́kọ́ ń ṣẹlẹ̀ ó yára padà dì mọ́ bóyá yóò di ọfà àbí yóò di nǹkan kan lópin ìgbà tó yẹ pé nǹkan tó ń dùn wọn ní dùn mùsùkìlà dẹni tó ti pé ẹni tó ọ̀kọ́ lẹ́kọ̀ọ́ ìlúhùn ọ̀ọ́lá mùsùkìlà tún lẹ́ńtẹ̀hùlà abadan. ẹni tó jẹ́ aṣáájú wọn ti sọ bẹ́ẹ̀ fún mi pé ẹnìkan sọ pé mùsùkìlà wà ní báyìí ó wá sọ yìí pé mushkilatun lan tahulla abadan ó ní wàhálà kan ni tó ṣe pé àwọn ò lè rójú tì sí láéláé báwọn sì máa tẹ̀ lójú pọ̀ lọ́nà ni. ṣùgbọ́n ana la azar nǹkan tọ́lọ́wọ́n ọba àlejò alábá yé àwọn ìtàlẹ́ máa torí pé mi ọmọ bíbí ìlú ìlú yàtọ̀ ìrìnà ọgbọ orí ni gbogbo abìnrin wọlú yìí àfẹsẹ̀rin wọlé. àtijọ́ máa bá a lọ bá a ti ń bá a lọ yìí náà ni lásìkò ìwé ìṣàlọ náà. torí bẹ́ẹ̀ wù àtàbádìí kiri torí dáńkù àtàwà ni kì í sì jókòó wá sí máa ń lọ fún alọ́pàlọpọ̀ mi. òtúmọ̀ kọ́ wọn bà wá o ọlọ́run lè ní kọ́ wọn má bà wá wọ́n lè má rí kankan tó wá sí. inṣàlá náà tó o sì lè já wípé ọlọ́run ló sọ pásítọ̀ téèyàn olóòtítọ́ èyí yòó nígbà náà gbìyànjú orí nǹkan rí jù ní pé. أكثرنا ما فهمنا هذه الدعوة أبدا وهي على ضغط nígbà tí dáwà ṣàfihà lásán ní tí jòkójú àyíkéde wà fún òun ni pé kí wọn tá à ń ló fi pé tíra tíra kẹta ló di báyìí láti sinimá yé èdè wọn làbábọ tíra tá a kà abẹ́rẹ́ mọ́tọ́lá sí ọlọ́ba májà ọ̀kọ́ làkọ èlò hàn ọ̀kan ni wọ́n bá dẹ̀ tún sọ fún wọn lé wa fún wọn bá jọ wọn bá má jà ní. wọ́n ní kálá wàhásà ọ̀rọ̀ rí bẹ́ẹ̀. àkọ́kọ́ òkè ń sì ní mo tọrọ mọ́sálásí ọlọ́ba má jà òun bàrà kí wọ́n tọrọ mọ́sálásí ọlọ́ba má jà. ní ìtẹ̀ mẹ́ni wọ́n sọ fún mọ kẹ̀kẹ́ ń pa ẹ̀. àbẹ̀rẹ̀ léèyàn mẹ́rin àbíkọ́ lẹ́tà àtàtẹ̀rẹ́ńsẹ́ nígbà tó a di fáwọn èèyàn tó fẹ́ máa gbọ́ ohun tá a fẹ́ gun òrí bí jókòó. yá máa ti ń bẹ́ adẹ̀sí ní kápá mi bàjẹ́ rẹ̀ àwọn àgbà ni wọ́n ti dájú ìwà síbẹ̀ ìbẹ̀ náà wọ́n sì fojú àwọn tó fi dáhà sí ohun sọ́dá ìdàgbà rẹ̀. ká máa lò sí bíbà yìí bẹ́ẹ̀ lọ pé ẹ wọ́n lé wọn ní. ẹ ti dáwà jà bí ìta ni dáwà eléyìí ebi dáwà jà kájú níbi àti bẹ̀rẹ̀ bíbí o ti kọ́ mẹ́fà báyìí ẹni wàá rẹ̀ ẹja jìkúkù kánà mínà lẹ́dínà láyé àwọn ẹ̀hárì dáwà ọ̀yà ẹja dàrú ọ̀yà ìkúkù ìyẹn náà tó ti wà náà ní òsùn gbọ́ yìí ọdún kẹfà ní alihamudulilá àtikọlù sẹ́nìkẹ̀kẹ́ ọdún kẹfà sí kejì àti dínísì báyà ń dín two thousand and àríyìn àfikọ́dún méje báyìí òsì ìkọlù kankan àìsí muhajama ẹni bọ̀dù lẹ́sà hùnẹ́ka sábónúwọlá ṣàtìmù kò sí ìbúdè ṣùgbọ́n wọ́n dùlẹ̀ oṣù dìhínú ọ̀yọ́ dìhínú táwọn máa ń fẹ́ nìyẹn pé ohun tó bá rí tọ́jẹ́ àti táyà máa sọ àwọn nǹkan tó sì jẹ́ sọ̀wọ́ àbọ̀ àwọn ń pè ní báfẹ́. bí ẹni tó pẹ̀lẹ́ àlégun sí tó pẹ̀lẹ́ àlégun tó bá wí láwọn àyè tó ṣe yí pé ìyáni yẹn sàhámasúnà lè dín nígbà àwọn ọmọ ìyá wa láre wa wọn dá yẹn gbálẹ̀ làwọn máa fi ń sùtá lọ nígbà táwọn ilé ti jà bí ìta dáwà àdúrà ṣe dáwà máa lọ jí ń ìbọ́tọ́ lọ́hùn ni ó sì fẹ́ sí i ibi ohun tí abdulmutalibi sọ́njọ́ yẹn ni wọ́n ní wọ́n fẹ́ lọ wo kaba kí ló hàn mí ń bi eléyìí ṣùgbọ́n irin àwọn èèyàn tèmi tó kó ní dálé yẹn lẹ̀ torí ilé ní lémi ṣe ń wo iná lele bàyẹ́tì rọ̀bán yahmihi ilé yẹn dẹ̀sí ní ẹlẹ́dà ó ṣe pé ń sọ tó bá ti wá gbà fún owó lé o ẹ ẹ máa lọ yẹn. ìbá àjàbí gbígbà mi máa láì gbọ́ ni. gba àdàbà sí lọlé ike ìgbà lọ àwọn gbésùmọ̀ mi ìyẹn kan lọ́wọ́ kọ́ jáde láàrin wọn nípa pé àwọn ọba ò tá mọ́ ni wọ́n ti wà ń gbésùmọ̀ sùmọ̀ mi ní orílẹ̀-èdè àgbáyé nílùú yóò ti fẹ́ tó mẹ́fà wọ́n ti pọ̀ lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ ni wọ́n ti ń ṣe ní àwọn ní nàìjíríà lọ́dọ̀ àwọn ẹ̀wọ̀ Somalia láwọn tó ń tún ṣe láboró nìyí ló wàhálà wa ta ń ṣe ní àwọn adùn kòtò pé abajẹrẹ nìkan dẹ́ni àdógbòdò dáwà yẹn yóò rún tòótọ́ káàbà kékeré yóò rún àbá kéwú ẹ pé àwọn àmì náà tó wá bí báyìí yanni nífàkọ̀ àmì àdújọ kò bí báyìí lẹ́nu àbá tó ń gbé ẹ̀gbọ́n tí wílò nìyí ẹ̀ ẹ̀ ń tẹ̀lé jẹ ayé rẹ̀ ń bàjẹ́ lọ́wọ́ ni mo lè lábùbọ̀ táwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn bẹ́tà kíwọ́ ẹni bẹ́ẹ̀ kó kó sí kó dẹ̀ sùn ilé ńlá yá ti kún ẹ̀tọ́ lórí burúkú lọ́wọ́ agbé. bẹ́ẹ̀ ni mo fi ń wò púpọ̀ jù pé nǹkan tá à ń ṣe o yáwọn èèyàn kẹ̀kẹ́ òye wa pẹ́ ẹ̀. àwọn òbí àtìyá lọ ẹ̀ ẹ̀ kẹ̀kẹ́ ẹ̀ ẹ̀ bí wọ́n fẹ́ lé dìde ẹ̀ ààrẹ là ń tẹ̀jẹ̀. ǹdọ́lá wọn ni ó yé alhamdulilayi ni wọn bá tọ́lọ́mù ní kí n mọ tata láyìn ìdí ìwọ ló kù ń bẹ. aláǹ dàgbà pé wọ́n lánà aláǹ nà lẹ́lẹ́ ní ọmọ ìlà ìlú aláǹ lẹ́lẹ́. àwọn ẹni tí àárín yẹn sí àbí wọn àwọn tá a dẹ̀ rẹ́ ni a máa bí wọn yí pé ẹ jẹ́ ẹ. torí bẹ́ẹ̀. ní ẹ̀jẹ̀ tẹ̀síkìrù fún wa ní tẹ̀síkìrà torí mùsùlùmí tún náà kẹsíyàn kàmẹ́ wẹ̀ ha ní ìhádìí ìmàdínà ó pọ̀ jù èyí tó sọ̀rọ̀ tó la lè rí ojútùú sí yẹn ọ̀rọ̀ yẹn fẹ́ jọ ẹ̀yọ ọpẹ́ lára àwọn àdá àwọn adájọ́ sábàbù náà tún bẹ̀rẹ̀ rẹ̀ gbogbo ohun tí èdè kìlò onílọsíwájú pátá ló gbé sílùú yìí gbogbo ẹni wọn fi ń sọkọrọ àhàdà wọn ti wò pé ní kọ̀wé nípa ìlú yìí wọn sáré kó di tẹtẹ kí ìwé nípa ìlú yìí. gbogbo tí lè fi lọ síwájú níbẹ̀ lù yìí nàìjíríà ọ̀rọ̀ kọ̀ọ̀kan wà níbí dà. olórí ẹ̀ wọn làgbọ̀n. من ẹ wá ẹgbẹ́ مشكلة àbá àbá sọ pé àwọn ènìyàn láìpẹ́ láìjì torí ọlọ́run lè padà ní káwọn kú ò ntọ́jọ́ ìpìlẹ̀ ni ni ó àti ẹ̀ní ọlọ́run lè tó tó ipá ní ogun báyìí ṣùgbọ́n ìpìlẹ̀ ni àwọn lè padà kú láàkì wọ́n wá jáde pé orí burú yẹn tó pele lára àwọn sábàbù ju àwọn àbá yẹn lọ. ودع الله سبحانه وتعالى بيرون قالوا قوانا تحجد الله ذلك لا فلان زي بلا كذا قالوا قوانا زي يكبو قوانا يكبو kàfẹ́ra wa dénú ń dábàá ń sọ níjòkó yìí tí di àdéhìrì kò bá dẹ̀ sì ní twenty five má ò lè wá ageless age àyèsè kò wá fẹ́rẹ̀. àwọn Yorùbá wọn ní ìdíkulé ọba parí olè ilé òun ní ti máa ń tilẹ̀kùn fún kíni ọ sọrí gbogbo àwọn ọ̀ṣọ́rọ̀ tá a máa ní pátá gbogbo ẹ̀ pátá tẹ́ bá ti ń dì í báyìí ibi tẹ́ bá ti ń dì í náà wọ́n ti wá bá wa wọ́n sì máa ń sọ pé lágbájá àmẹ́dùn ìgbà látàndógó ní kàńkàná hada wọn ni bẹ́ẹ̀ mọta níbi la fẹẹ dìbò wọn lẹsẹ náà dẹwọn ni ìgbà àwọn ọlọ àwọn tó ló ń lọ ta kó sí lónìí ní ẹ bá dájà ilé tó pọ̀ jù ń bẹ wọ́n yọ ọmọ lẹ́yìn lọ́kọ̀ àbẹ̀ kọ́ wọn wá náà ẹ lọ́sọ ẹ ní pé ó sóògùn owó ni ń gbọ̀ bá wà tẹ̀ wọ́n lọ sóògùn owó ni ẹjẹ́ àwọn wádìí ẹ̀ lẹ́yìn bá wọ ipò olóṣèlú tó tún tẹ̀ ká náà wá tún débẹ̀ àwọn náà ẹ̀yọ́ ni nílùú rẹ̀ gan náà ti mọ̀ ọ́fẹ́ sísan máa fi gbá dànù náà tọ́ba lókè àgbà ni àwa ni ìbáwa lọ ìbọn ọmọ wa ni àfẹ́ ni. ẹ̀sìn ọ̀fọ́fà yóò já sí pé àmì àlèkè àmọ̀ ti mẹ́ wa yẹn anabi sallallahu alayhi wa sallam wọn ni ìdá òsínì dàlà amúrú ìlà àgbáyé àhìlìhì àtẹ̀bẹ̀rẹ̀ sáà sáràtú mi ní aṣọ́rọ́tù sáà ìtọ́wà lára wa yẹn náà ló fà. nìke gbogbo àwọn tí ọ̀lẹ́sọ̀ọ́ ọ̀ya ẹ̀ka máa ṣe lọ ọlọ́run dákúnjọ́ yẹn bí o ọlọ́run jẹ́ ẹ̀dá ọdún tá a lò lè pọ̀ náà o lójú ma lọ tí mo fi sọ̀rọ̀ yẹn díẹ̀ nìyí èmi bá ń dágbére o wọ́n bá ti jọ bẹ́ẹ̀ ọjọ́ bẹ́ẹ̀ náà àtìlè tún lọ́jọ́ pípẹ́ sí àtìlè tún lò ṣàlọ́ ọdún tá a nẹ́bí lò ṣèṣe tó yìí náà fún abdullahi ibn abbas radiyallahu ta'ala anhuma ó ní ànẹ́bí sallallahu alaihi wasallam ẹ̀jẹ̀ àtàlẹ́ نوّر نوّر آه. yòòhà ilé wọn ló di dó mẹ́tàlá lànàbì sí mọkà tó fi ń gbèsè yọgbọn ọhún ọhún ti sẹ yọrin fẹ. wọ́n dẹ̀ sì lókè ní ọdún mẹ́wàá ní Mọ̀dínà. ànẹ́bí wa jáde láyé ó dẹ̀ sì jọmọ títí tẹ̀lé. òun ló ṣe wá nù hadith yìí ké. ẹ̀mí ìjọ mi láàrin ọgọ́ta sáàdọ́rin ẹni tó bá ti jù bẹ́ẹ̀ lọ kọ́ máa palẹ̀ mọ́. fọ́dọ̀ tó máa ń ná àkọọ́lẹ̀ mi yìí pé ó kéré ẹni tí ó jù bẹ́ẹ̀ lọ. láàbìrì pé ní àlèbí àṣàbáwò tó ń jáde láyé tàbí ọ̀sìn kìnnìkan ní kásárì dáadáa ṣe lè ní wàhálà ṣe ní dandan sí. ìtọ́sá jẹ́ olórí ní nàìjíríà tó kéré jù ta ló lè sọ fún wa. Gohan láti rí dáadáa ṣe ọ̀rọ̀ ọ̀pọ̀ ṣẹ̀ṣẹ̀ yẹn yàn nítorí nínú kéèyàn ti ṣe lànà. pẹ̀lú gbogbo àlè yẹn gbọ́dọ̀ máa di irú rẹ̀. kódà ó ròyìn àwọn ará nàìjíríà pẹ̀lú àyà tí ọlọ́run ọba àdìgbà pé àwọn ẹlẹ́mùnà àmì ọkọ ọ̀nà àmì ọ̀wọ̀jẹ ẹ̀kọ́ nàìjíríà. sáàwá ti fún yín lẹ́mi lò ní irú èyí tá a fẹ́ fún yín lò tí ànàìjíríà dẹ̀ ti wá báyìí yàní ṣáì ewu àwọn mi sọ fógójì ọdún oríṣiríṣi tàfàṣẹ ọ ní wọn fi sọ fún àwọn ará mọ̀dínà báyìí tó máa di pé fọ́ọ̀sì. Ajoko tọ́lọ́ pápátá ni àkílọ́dọ̀ ẹ̀yin yorùbá àbí ẹ̀yin eléèbó ẹni a fool at forty tọ́ inú ẹ̀ tó máa ń yà mí lẹ́nu agbọ́ ọ̀tà àwọn atáwọ̀ ìfogójì lórí mi ìfogójì lórí ìfogójì àwọn èèyàn ìfogójì tó sì bá rìn o àánú mi ń because. àwọn èyí tó dùn nù gbèsè ayé ló ti lò yẹn tóbi rẹ bá pé méjì tí wọn bá fún lẹ́kẹta bóbi wọn ṣe gbádùn èmi kí wọn gbádùn ọjọ́. lóòótọ́ agbára lè máa yàtọ̀ síra wọn gbélé yìí tóun ti kógójì tó ti ń da péré lọ díẹ̀díẹ̀ kò lè rí bákan náà. ọ̀yẹ̀gbẹ́ báyìí pé kó wá tó làyìn bá dà kan tún wà yẹn tó ń ṣe nǹkan yẹn lè máa reduce. ọwọ àná ìwà àti ìpọ̀ náà ìbá àti ìfẹ́ tó à ń kọ́kọ́ kóòdù tó jẹ́ òun gẹ́. káàkùn ṣe nǹkan gidi náà bá ti ṣe gidi tó bá yá inú èèyàn oníbàjẹ́ kankan torí tí wọn ní gbàgbé yẹn wọn àwọn èèyàn tó lẹ̀mí kúkúrú pọ̀ náà wà fáwọn alọ́kẹ́rin ọlọ́lọ́run pẹ̀lú àtọ́sẹ̀dì ibùnú jáwùsì wọn ò pé fọ́ọ̀tì. wọ́n rí pa afárá ibùnú rọ́jà wọ̀ hàmbálì náà àwọn tó kéré ń pọ̀ nù wọn wọ́n lọ ọbẹ̀ tí wọ́n lalẹ̀ wò afárá wọn lápá ẹlòmíì ò tí ì rí ohun tó lè tọ́ka sí báyìí alhamdulilayi àti ẹ̀sìn lẹ́yìn bí sheikh adam rahimahullah ọgbọ́n dé wọn kàn jáde nígbà wọn padà jáde láyé tán àgbà tí wọ́n ní wọ́n ti sọ̀rọ̀ yẹn ti pẹ́ pé à ah, wọ́n bá ní kí lòun ṣe tóun bá ní òun fọmọ kí òun yẹn tó. dáàtà náà àwọn sùdẹ́ǹtì mi kẹ́ máa ń bá mi ó ní òtáàzì ah, ìbẹ́ yìí ń kọ́ mọ́ńkéwù àwọn olùpẹ̀gìn ọ̀kọ́ mọ́ńkéwù ẹ fi wọ́n lẹ̀ ní àtọ́dà fún ṣé kàdámù ní ah, dínà ìwọ́pọ̀ yìí wọ́n kí wá sí àdámù mélòó ni ibi yìí ti ń sọ̀rọ̀ yìí náà ni wọ́n á jẹ́ ṣe kàdà. ìjà àfa bẹ́ẹ̀ ni àfa náà. ọ̀ ọ́ sì làdíyàn sì máa làpà tí ó balẹ̀ tí ó làpà ìyẹn ní kókó. títí tírì náà lànà ti lò. ìgbà á pọ̀ lórí ẹ̀ á máa tẹ̀síwájú nígbà tó bá di ní ìjọ mẹ́jọ. وبارك محمد وعلى آله وصحبه أجمعين mọ ẹka sínú yẹn parí ẹ má bínú a ní padà síbi sínú yẹn ọyá àṣìṣe tírì náà ni wọn máa pè yẹn. tọ wọn ló ti ṣe Ọlọ́run ọba jáde láyé ó jẹ ọmọ sísítírì àwọn bá tẹ̀lé àti wọn máa fún àti fíìmù yìí náà o ní afáwa màáwí àwọn ibùnú aláṣọ sí ìgbè ìmùtòun náà wà ìdòwò ọmọ bóyá sísírì náà tòun ní ọjẹ o wọn yẹ fáwọn afáwa máa ń sọ̀rọ̀ ìṣàrà bíi ikú bẹ́ẹ̀ náà bá nìyẹn díẹ̀ wọn ní anabi sì kéré abájú sì kéré ọmọ rẹ sì kéré ìjọba wa ní fún wọn náà ọwọ́ ní òun màáwí àyíyí gan náà ẹ jẹ̀rìrù ọwọ́ la sọ̀dọ̀ màá yà pé òun gbọ́ tí yà tẹ̀ dídí ṣe kó tún bàbá yìí. ike èmi yìí gẹ́gẹ́ alára náà o mo sì ti di títí tírì báyìí tọ́másì pọ́dún yìí lèmi náà lọ. ọlọ. ọyà. أنا عائشة أن النبي صلى الله عليه وسلم وتوى ابن ثلاث وستين سنة. يا عائشة أنا في ديام لك تسيري لقوم hadith eléyàn ọ̀fẹ́sẹ̀ nílẹ̀ rárá. eléyàn ní ọ̀fẹ́sẹ̀ nílẹ̀ ipe sixty five. قال أبو حنيفة ودخل لا نعرف له سماع سماع من النبي صلى الله عليه وسلم وكان hmm. في زمن النبي صلى الله عليه وسلم رجلا. tó èmi dé Abu Isa onídàgífàlù tán lọ́gbà àdìsí sixty five wáyà á gbọ́ gbọ́ nǹkan lẹ́nu àmẹ́sọ̀tún lọ́wọ́ dájú pọ̀ gbọ́ nǹkan lóòótọ́ ọkùnrin kan kàn ń bẹ lásìkò àti tó gbọ́dọ̀ lẹ́nu ẹ̀rọ. هذا وصلى الله وسلم وعليكم السلام ورحمة الله وبركاته نعم No. No. ọgbàgbé ni tó fi di yọ kejì tẹ̀rí ń gbọ́ ọ̀rẹ́ tí yàrá sẹ́nẹ̀ ni. Aza àhùwà tó ẹ mọ̀ kó wà nù hadith yìí pé ẹni yóò mẹ̀nẹ́rẹ́ àwọn ẹ̀sìn yá ẹni yóò tó bá sùn àbúdẹ́gbàgbé láti kírun kan ìgbà tó bá rántí yẹn náà ní kó ṣe kéde ní kó ṣe àgbà tó bá jì lápẹẹrẹ nísìn bóyá yẹn sùn lọ a máa ń sún oorun nígbà kékeré mọ̀ bó lè wáyé mọ́ sí wọn lọ́la ẹgbẹ́ yẹn bàjẹ́ oorun èyàn lè sùn níbi ẹ̀yìn alásàrè kò dẹ̀ sì ní jí mo rántí pé mo sùn rẹ̀ rí rárá onídìde tí ó fi di déédéé ru ọjọ́ yẹn jọ kejì láì ṣe pé yẹn kú yẹ́sù náà nígbà táwa ń a máa ń sún yẹn rárá. náà á dáadáa sí àwọn kékeré èsì kó kú. ó lè pé yọ̀gẹ̀ jọ fẹ́ máa béèrè pé kele tí mo mú lọ́wọ́ ní àyèdà rẹ̀ ọ̀jẹ̀ látàlẹ́ àná kiri kan. irú àwọn ọrùn máa ń wáyé níjọ kékeré ní mọ gbogbo ohun tí ń èèyàn ní mọ ohun tí ń jẹ́ bẹ̀ rárá pọ̀ sẹ́nẹ̀ lèyẹn rí láàrin ìjọ méjì ọ̀sẹ̀ yẹn nìkan lèyẹn rí. máa ọ máa ń ṣẹlẹ̀ ńgbà wà ńgbà kékeré lára èyí ni pé kankan séèyàn báwọn ọrùn bàjẹ́ yẹn tó máa ń wáyé ńgbà ni. tó irúfẹ́ ẹni bẹ́ẹ̀ tó bá ṣẹlẹ̀ òsì nǹkan séèyàn ó dojú pé yóò tún wá. nígbà yó láì níwòye pé ìgbà ọmọ rẹ sì mọ́gàrì lọ́bọ́ sí ìgbà ọmọ rẹ sì èyàn oníwọlé yẹn rárá yẹn ó kì í náà ìfún kó ṣe pé bá a ti wà ilé yẹn rẹ sí kásìkò yẹn tó máa jásìkò tí yẹn máa ń kírun yẹn máa kì náà ọ̀rọ̀ yẹn ò tún dìye tẹ́wọ̀n pé ayé kírun lẹ́yìn àlàǹsàrì èèyàn á kì náà ni àyè kírun lẹ́yìn àsùbá èèyàn ó kì náà ni ló yẹ fígbà téèyàn fẹ́ràn sí náà. Ah, ah jọ́ kẹjọ lẹ́rìí ìwọ́n tí wọ́n máa ń sọ wọ́n ní ma mọ́lì kí sọ fún kàásì kẹjọ wọ́n máa ń wí ọ̀lẹ́rìí náà ẹwọ ni ẹ ẹ bẹ́ẹ̀ náà ni òun náà wọ́n gbà lérò ha ṣírù káwọn akẹ́kọ̀ọ́ máa pè dáadáa ha ha ṣírù òun náà wọ́n gbà lérò ṣùgbọ́n ha ṣírù kan bẹ̀ ọ̀gbajúmọ̀ lọ́dọ̀ tí wọ́n gbajúmọ̀ lọ́dọ̀ àwọn haúsá ẹ ọ̀fẹ́ lómi lè bẹ ọlọ́run dẹ́ lè máa fún lọ́kùnrin lọ́wọ́ yìí wọ́n ti ṣe fún nàbíláhi àkó àlehi sàlám tó yóò àbí máa kọ́kọ́ tó ní wọ́n lẹ́kì èèkọ́ tí bá ń jẹ́ muhammadu kúkọ́ jù bí a sọ kìíní ní muhammadu awwal wọ́n tún kejì ó ní muhammadu sáni wọ́n tún bí kàlẹ́ muhammadu sáli wọ́n tún bí kàní muhammadu rabi' wọ́n kàrún yọ̀dọ̀ pé muhammadu khamis ẹ̀rí kún síra kan máa ń ta tẹ́lá fún wa bẹ́ẹ̀ wọ́n ń pè ní kíni ó bẹ̀rẹ̀ pé muhammad bóyá ẹ̀ka àrùn tí bàbá ẹ̀ bí muhammad al-khami muhammad al-sadi muhammad al-sadi muhammad al-samin òun ni bàbá wa ìmọ̀ọ́mù ìjèlò. báwọn kẹ́ lè sọ ọkọ máa rí báwọn ká pé mẹ́jọ muhammad sadi muhammad al-ashir náà kẹwàá. kò sí mọ́ hàn kò